aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun ni ọba tí ó tún jẹ́ kó rọrùn fún wa láti tún pàdé níbi tẹ̀síìrò wa eléyìí tó máa ń wáyé nídètè àkókò yìí ní ọ̀sán tèmi náà abẹ́ ọlọ́run ọba Allah gbogbo tí a ti ń gbọ́ látìgbà tá a ti bẹ̀rẹ̀ àti látún gbọ́ lèmi náà abẹ́ ọlọ́run ọba Allah kọ́lọ́run dákunjọ́ jàre kó jẹ́ kó sì wá láǹfààní wá sí ní okùnfà oríire táyé àti tàríkì àmà fẹ́ nìkọ̀ọ̀kan wa birahmatihi ya arhamar rahimin gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tafsir suratu ali imran òun náà ni à ń sàlàyé bọ̀ fúnra wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ ramadan láti fi tí a ti gbé e. léni náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba bẹ́ẹ̀ náà láti máa dá ti dúró náà láti máa tẹ̀síwájú pàápàá jùlọ àwọn àyàtà kà lánàá ta yẹ kí ntáyà náà ń sọ fún wa ká lọ lórí ẹ̀ lásán tó bùkátà kí gbogbo wa ká pera wa sákìyèsí ká ronú sí ni ìyẹn náà wà mú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn asar àti àwọn ahadit eléyìí tí a fà wá ibnu tí mú wa nínú wọn torí nínú tẹ̀síìrù wọn lánàá èyí tí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n tó sọ fún wa tó sọ wípé ìdálmárì òkà nẹtìláwù fíkìrátọ́nì fàbí kòlì ṣẹ́yì ẹ̀ńláwù àyàtọ́nì. ó jẹ́ kó yé wa yí pé nígbà tó mi yàn tí ìrònú tó bá ti máa ń ronú dáadáa nípa àwọn nǹkan tó lọ ń dá yóò rìsọ́ọ̀tì sí pé gbogbo nǹkan tọ́lọ́ ọba àlekè ọlá dá làmì wà ń bẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé àwọn àyàtà kà náà tóun náà ń sọ fún wa náà nìyẹn tabalọ́wọ́ àwùdíláì mina ṣaitọ́ni rọ̀jìn bismillahi rahmani rahim alẹ́dínà yẹ kúrú náà lọ kíyàmáwó wa وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا بأبناء سبحانك بقنا ذا النار àlékẹ́ ọlọ́run sọ fún wa wípé àwọn ọlọ́pọlọ àwọn ẹni tó rí wọ́n pé àwọn ẹlẹ́ni tó ṣe wípé bí wọ́n wà lórí ìnàró wọn a rántí ọlọ́run ọba bí wọ́n wà lórí ìjòkó wọn a rántí ọlọ́run ọba bí wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n máa rántí ọlọ́run ọba tó dá wọn wọ́n mọ̀ wá ronú nípa dídá bọ́lọ̀wọ́n bá lè kẹ́ ọlá bó ṣe dá sánmà àtilẹ̀ tá a bá sọ wípé samawad a rí wípé àwọn ọmọ ilé kí wá rí pé jámù ni lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí tọ́lọ̀wọ́n bá lè kẹ́ ọlá sábà máa ń lò náà nìyẹn ó máa ń lo samawu náà nígbà míì àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà a rí pé samawatu ló mà ló jù náà àyè tọ́lọ́n ti lo samawad, ó pọ̀ ju tó ti lọ samawu nìkan lọ tàwa lọ lè wo samawat yẹn a rí wípé gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ àti tí ànábì náà sọ fún wa àtàwọn àyà mi náà tó sọ pé sámà ìpele méje ni bọ́lọ̀ ti dá ilẹ̀ náà ní ìpele méje ọlọ́wà ni àwọn ọlọ́pọlọ pípé wọ́n máa ronú nípa dídẹ̀dà bọ́lọ̀ ti dá sámà ní méje ìyẹn nìkan wá kọ́ tàbátúwá dákọ̀ sàmà áò sàmàwàt ó túmọ̀ sí pé nínú ìtumọ̀ rẹ̀ náà nínú lógà gbogbo tí ń bẹ lókè wá náà ní jẹ́ bẹ́ẹ̀ ó ti wá kó gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú sánmà yẹn ó ti kó sínú nínú ẹ̀ lòrùn wà á máa ronú pé ọlọ́run bá lè kí ọlá dá òrùn sókè nínú sánmà náà àwọn oníranran ìràwọ̀ ń bẹ ń bẹ òṣùpá wà ń bẹ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá ọlọ́run àwọn màláìkà gbogbo sánmà kọ̀ọ̀kan làwọn màláìkà ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ náà ni sánmà ilé kan wà lókè tí wọ́n ń pè ní bẹ́ẹ̀tòlè ẹ̀zì àbẹ́ẹ̀tòlè ìzà òun náà wà lókè ilé tá a sọ yìí anábìjẹ́ pé wáyé pé seventy thousand màláìkà ló máa ń rọ kiri kábẹ̀ níjojúmọ́ ọ̀kẹ́ kábi tí kábà wà lókè yẹn náà lọ́wọ́ seventy thousand màláìkà tó wọn wá rọ kiri ká lójoojúmọ́ yìí àwọn tó bá lọ lónìí àwọn tó bá lọ lánàá kọ́ ní ọ̀lọ́ lónìí àwọn tó bá lọ lónìí kọ́ ní ọ̀lọ́ lọ́la bí wọ́n ti wá ń lọ nìyẹn láti jẹ́ tó máa wà lẹ́kọ̀ọ́ láti ní kọ́ wà bẹ́ẹ̀. ibẹ̀ yẹn làwọn bá ti rí mú jáde yìí pé ìdẹ́dà màláìkà ọ̀pọ̀ jù wá lọ. torí pé táwo yẹ àwọn tí ń lọ ọbẹ̀ lójoojúmọ́ tọ́yẹ pa àwọn tó bá ti wá lọ lónìí àwọn ni wà eléyìí júwe ojúwe àwọn gbogbo bíi tí sọ yìí náà nínú tó wá ju gbogbo lọ tó wà ń rahman òkè yìí náà lòun náà wà ìyẹn àga ọlá ọba tá a máa ń òkè yìí náà lọ́wà kótó wá kan àga àlẹ́ àràsí omi náà tún wà lókè odò ńlá kan náà tún wà lókè pẹ̀pẹ́ lórí omi yìí ni àga àlẹ́ àràsí ọlọ́sà tí a wà ọlọ́wọ́ bá àlekè ọlá ní àwọn tí ọpọlọ wọn pé gbogbo àsìkò wọn pátá gbogbo situation tó wù kó lè bá wọn. wọ́n máa rántí ọlọ́run sẹ́mi pété yẹn bá ti wá jẹ́ ni tí rántí ọlọ́run ọba kò sí tí ó pè ní sí ju kíni lọ ju sẹ́ẹ̀rì lọ torí pé gbogbo ẹni tó bá ti mọ̀ pé wọ́n ń wò ó láti sọ wọn pé insha Allah àpàrà tó sọ̀rọ̀ lórí yẹn náà lórí àlìmọ̀ àásábà asọ́lànà pé wọ́n máa ń jẹrẹ wò pé kí n mo ti ṣe láàárọ̀ yìí náà wọn kàlùkù wa lè yẹra ọ̀ táwọn kéèsì ra wa báyẹn ìtumọ̀ rẹ̀ ni pé a máa pàtàkì bí tá à ń lọ àsìmọ̀ pọ́lọ́mọba àlejò ọláwò wa a sì mọ̀ yí pé iṣẹ́ kan ò ní lọ́nu sẹ́ wa àbí kọjá kọ́lẹ̀ tí wọ́n sì fi hàn ó kálukú wa níjọba ìnáyà kìámà. fàlàtẹ̀ tó bíkọ́ píkàgọ́ ìrọ̀ṣẹ́ yẹn yẹsùrùkà fílkìyàmẹ́tì ń tàrọ́ wọn. يسرك في القيامة إن تروا فلا تبتم ببعدك يسرك في القيامة إن تروا يسرك في القيامة إن تروا يا لابا وابي سنتيا fẹ́mi àti ẹ wípé. ọ̀la tẹ́lifù wọ́n tó bá wá jẹ́ ní tí ń rántí tí ronú nípa ọlọ́run gbogbo ìgbà tó mọ̀ òyìn àwọn màláíkà tì ọ́ wọ́n náà ó lè ronú wípé mi ò gbọ́dọ̀ ṣe nǹkan táwọn ó kọ́ mi ò gbọ́dọ̀ ṣe èmi fúnra ò gbọ́dọ̀ kọ́ lẹ̀ yálà tí ó wà documented wípé mo báyìí lẹ̀ wọ́n sọ wípé yà àjọ jẹ́ pé ń ọkọ lẹ̀ yẹn kọjá ní ó dùn mọ́ ọ́nújọ́ gbọdọ̀ lè kí á màjọ́ wá bí hàn ní. ìtumọ̀ ká nìyẹn tó ṣe lé ní tọkọ lẹ̀ tí wọ́n bí hàn pé ọmọ kó wọ́n lọ sáìn wéyì wọ́n lọ sáìn bí wọ́n ti kówó jẹ wọ́n lọ sáìn bí ìlú ṣe dàrú wọ́n lọ bàgbà kò ti lórílẹ̀‐èdè kan ah subhanallah bó làwọn ẹlòmíì bẹ́ẹ̀ gbé wọ́n fẹ́ gbé gbà wájú ọlọ́run báyìí bó làwọn ẹlòmíì ṣe fẹ́ là wájú ọlọ́run báyìí kò yé wa torí pé nígbà wọn bá fi hàn pé ẹ̀yin náà lẹ sáyìn ẹ ẹ sì ká ń tọ́wà ń bẹ̀ wàláì wọn fọ́ọ̀sì ẹlòmíì láti sáyìn wọ́n sì po ẹlòmíì lójú àti sáyìn èyí náà tó mẹ́bẹ́ o bàbá sọ lọ wájú ká sọ lẹ́yìn o àwọn olóṣèlú wa ká máa ká bàbá wò wọ́n lọ wájú ká tó wò wọ́n lẹ́yìn náà o ká máa láàánú wọn gbà mí o ọkàlẹ̀ má jẹ gbogbo all the dé torí pọ́nà tọ́pọ̀lọpọ̀ náà fi wá ipò yẹn òun lọ̀pọ̀lọpọ̀ wọn náà fi ràánú gbà mí kése gbogbo wọn náà ṣùgbọ́n à ń sọ lórí bí ṣe rí ẹlòmíì bẹ wọ́n kó ń papá láti àwọn kan ni omi bẹ tẹ̀sìn ẹ̀ ní òbí tí ò bá ro ọpọlọ rẹ̀ dáadáa yóò ti sáyẹn tán kó tó mọ̀ yìí pé rìsọ́ọ̀tì nǹkan yìí ò ní dà pírẹsidẹ́ǹtì lórílẹ̀‐èdè kan according to information tá a gbọ́ pírẹsidẹ́ǹtì òun báwọn aráàlú náà lò gẹ́gẹ́ bíi wípé òun máa ń fọlọ́ wọn lọ́rùn òun mọ̀ pé àwọn èèyàn àwọn ọmọ ń jọ́ lọ́rùn àwọn tó kó tira ní wọ́n ti gbé ìwé kan wá pàápàá jùlọ tó jẹ mọ́rọ̀ bọ́jẹ́tì tí ó gbé owó jáde tí wọ́n ti sanalysis ẹ̀ fún pé afẹ́sẹ̀ nǹkan báyìí afẹ́sẹ̀ nǹkan báyìí afẹ́sẹ̀ nǹkan báyìí ok njẹ́ ọ̀sọ̀ fún wọn ni wípé fọlọ́wọ́n bá búra pé bẹ́ẹ̀ lórí ọ̀ dábàá wípé nígbà téèyàn bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run eléyìí ń tó tó bá yẹ kó bá parọ́ ni ọ yẹ kẹ́rù ọba o ṣùgbọ́n ẹni tó parọ́ kí lọ́kàn sẹ́ni tí ò ti ẹ̀dọ́ lọ́wọ́ bá mà tóun ní ọ̀la àmọ́ ìwà lẹ́tẹ̀lẹ́ àmọ́ ìwà lẹ́tẹ̀lẹ́ tó ga lẹ́nu ẹlòmí tó sì mọ̀ pé òun parọ́ ni a má jẹ́ ọmọ ọlá o gbogbo ọtọ́ wa máa la bẹ́ẹ̀ kọ́ ọmọ búra láti fi lè jẹ ẹlẹ́tọ̀ọ́ mẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa àníbi tó wáyé pé lárúkọ òbí jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mẹ́lẹ̀ ni ó lè ráforíjì níwájú ọlọ́run until tẹ́nitọ́ jẹ́ ẹ̀tọ́ rẹ̀ yẹn tó bá yọnu sí ọ lókù tí ó bá yọnu sí ọ ó lè rú láwájú ọlọ́run gbogbo tó ọmọ búra gbogbo tó wá sọ yìí náà ni tí wọ́n fi hàn ọ́ jẹ́ wíra rìkì àwọn pé inú tó ọkọ lẹ̀ gbogbo sáyìn gbogbo àwọn tíwọ̀ náà tún nígbà kejì nítorí ṣe tí wọ́n kọ́ lẹ̀ tí wọ́n fi hàn ọ́ pé nítorí ṣe lélẹ́yìí àbábíwá sọ pé fàlà tẹ́kẹ́ tó بخطك غير شيء فلا تكتب بخطك غير شيء يضرك بالقيامة عند má jẹ́ ọjẹ́ pé tí wọ́n kọ́ lé ọjẹ́ bànújẹ́ rẹ àbíkọ́sẹ̀ pé tọ́ bá rí jọ́gbẹ̀rẹ̀ àríkìyàmọ̀ yọ́ mọ̀ jẹ́ dùnú fún ọ wọ́n lè máa fi hàn yí pé wọ́n lọ sáyé eléyìí nígbà tí wọ́n nídìí mọ́sálásí ládùúgbò kan àsìkò tiẹ̀ ni wọ́n sáyẹn ẹ̀ àwọn èèyàn sì ń sàǹfààní ń bẹ̀. nígbà tí wọ́n nídìí ọ̀nà ládùúgbò òbí kan tí ó máa sàwọn èèyàn bẹ̀ láǹfààní àsìkò tiẹ̀ ni ìwọ ló buwọ́lù. ọ̀nà náà ti ń sàwọn èèyàn láǹfààní àsìkò tiẹ̀ ọ̀nà tó ṣe yí pé ó ti tẹ gẹrẹmìtì ẹ̀mí ń ṣòfò ń bẹ̀ gbàtọ́ wọ́n fi hàn jọ náà para tó ṣe ní ìwọ ló ṣètò báwọn ará àdúgbò kan tó yẹ kómi tí wọ́n mú ń bẹ̀ oríṣiríṣi àrùn ló ń sí wọ́n ṣùgbọ́n omi tó já omi tó dùn tó dùn búwẹ̀ tó dùn fi fọ́sọ́ àdúgbò wọn gbogbo eléyìí náà wọ́n fi hàn àsìkò tiẹ̀ lẹ́kọ́ ti rọrùn fún gbogbo àwọn tí wọ́n ń gbé lábẹ́ ìjọba rẹ̀ wọlọ́buwọ́lù lọ sáyẹn àsìkò tiẹ̀ ní ìwòsàn ọ̀fẹ́ ìlera eléyìí tí ó máa jẹ́ káwọn èèyàn ráyé gbádùn tí ó máa jẹ́ káwọn èèyàn gbáyé gbádùn àsìkò tiẹ̀ ní àsìkò tiẹ̀ ọmọ bó ti mójútó ń tọ́jú ẹmọ́ security àwọn èèyàn níbọ̀ kàn balẹ̀ àwọn èèyàn lè sùn wọ́n lè fọwọ́ lé sùká àwọn àsìkò kan náà sì ní tẹlòmíì òun lòun náà ń sáyìn pé àwọn tó wà sáyìn ní security òfin tá a fẹ́ gbé kalẹ̀ nísìn èyí tí ó fàyè gba jẹ́ kí ń jẹ́ ní gbogbo àwọn tí wọ́n wà lẹ́nu ọ̀nà bòdè gbogbo àwọn tí wọ́n láwọn ń sì kí àwọn èèyàn ẹ má dààmú àwọn èèyàn tó bá ti dó ẹ̀ságbẹ̀gúnjẹ lọ́wọ́ ẹ̀kọ́ máa lọ bó tẹ̀yẹ́ sí pé kò síbi tí yẹn ti lè wà official àmọ́ unofficial náà tí ọ̀wọ́ wá directly ń wá indirectly o torí pé ní tẹ́ ẹ mọ̀ kó sábúrú tẹ́ ẹ fi ìyà kankan jẹ́ indirectly ẹ ti máa yókù náà yìí pé irú báyìí wà báyìí náà ni ẹ máa wù lọ torí ìdí eléyìí gbogbo ẹni tóun náà bá wá jẹ́ ni tọ́pọ̀ lọ ẹ pé òun ni ó ronú nípa sánmà àtilẹ̀ tọ́bọ̀ wá ronú nípa sánmà àtilẹ̀ bọ́lọ̀ ń ṣe dá yóò wá rí rìsọ́ọ̀tì mú jáde yí pé agbára ọlọ́run ọba mà tóbi ọlọ́run tágbára rẹ̀ wá tóbi kò yẹ kó pani láti pé ẹ ṣe nǹkan báyìí kéèyàn má ṣe kò kó sí ni ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà téèyàn wá bí ronú ẹ̀yìn gbogbo ẹni tí ọba ti wá lè ronú adékòkè sọlọpọlọ fún pé o tá bá lọ wò ó ọ̀kan náà àwọn àfáwa àfáwa ibùdó dùn rédí kọ́ ni òun náà jẹ́ ká mọ pàtàkì ká ronú ó ní máa ń كان لأما أولى من الهدى كان لأما أولى من الهدى فلو يبره إبرة آية أمه كان لأما أولى من الهدى كان لأما أولى من الهدى كان لأما أولى به من الأدى كان لأما أولى به من الأدى كان لأما أولى به من الهدى كان لأما أولى به من الهدى ẹni tí gbogbo ń tọ́lọ̀ ọba àlejò ọládá sáyé gbogbo ìṣẹ̀lẹ̀ kan sí kejì tó ń ṣẹlẹ̀ láyé tí ò wá rí òye dídá ọlọ́run ọba ma kò rí mà látara ẹ̀ fani ka nálẹ̀ àmà àwòlábì nínálẹ̀ ìwúdá. kọjá fọjú ó sì pé ojú tó lóun fi rìnà lọ abẹ́rẹ́ ẹni tó lójú tí ò wá lè fi rí ní tó lè mú un tó máa lékún nípa dídá ọlọ́run ọba tó dáhùn mà àkọ́ sì jáfọ́jú ó sì pé ó ń wo sánmà lókè báyìí dídá sánmà ó wá lè ronú kọ ọmọ yìí pé ọ̀hàn ọlọ́run ọba tó dá eléyìí ọkọjá kọ́pá yẹn láṣẹ kéèyàn kún yòtà láṣẹ rẹ̀ o ọkọjá bẹ́ẹ̀ tàbí sọ fúnra wa láàmì rí i pé ìwọ tó ṣe wípé wọ́n náà ó wo aago sùsùn wípé àwọn ìbò táyò wọ́n sì ti aago aago sì yí sí ń lọ wọ́n ṣe fóònù wọ́n ṣe rédíò wọ́n ṣe tv ó ti dà nǹkan tí wọ́n ṣe àwọn ẹni tó jẹ́ electronics tá ń lò ó rí i pé àwọn ẹni yìí ọlọ́pọlọ ni wọ́n gbìyànjú ìwọ tó pàtàkì ọpọlọ àwọn tó ṣe léyìí ìwọ tó rẹ̀spẹ̀tì ọpọlọ àwọn tó ṣe léyìí kí ló làwọn á ṣe nínú sẹ́tọ́lọ́wọ́n bá àlejò láti Ah, ah. ìwọ gan fúnra rẹ̀ ó ti tó ọlọ́wọ́n bá lè kọ́lá ní wà bí àǹfùsì kan ọlọ́ni ẹ̀yin jẹ́ ti tó láti tọ́ lọ́wọ́ bá mà lára yín wọ́n gan múra ara rẹ̀ wọ́n náà kọ́kà sí mọ́ kọ́ wá bí dókítà pé ẹ dákun dókítà mọ́ tí mo ṣe yẹn tá bá fẹ́ rí ibi tó wà lára èèyàn níbo láti lè rí can't possible kò síbi tó wà ó sì ń se ó sì ń dún wọ́n kàn sọ fún ọ wípé àwọn nǹkan ló papọ̀ lódiwé zòun náà lẹ́yìn tí ń jáde táàrí ń gbọ́rọ̀ ẹni tó wá ṣe yẹn ṣùhánàlá láàrin gbólówó tí ń jáde táà sọ tó lọ́nbẹ̀ máa láàrin ìṣẹ́jú àyà brain ti sáré ti yóò sì yà sáré gbogbo sì yà rò papọ̀ gbogbo sì yà jáde bẹ́ẹ̀ kan náà Allahu akbar jama ẹ̀ sọ pé Allahu akbar ọlọ́run tóbi ju báyẹn tí ń wò lọ́ba Allahu akbar lákẹ̀bí rọ́síwáwọ́ جلت مآمده جلت مآمده الله أكبر لا كبير سواء الله أكبر لا كبير سواء جلت مآمده وعز ثناه جلت مآمده جل محامده وعز ثناه جل محامده وعز ثناه وعز ثناه وعز ثناه الله أكبر títóbi rẹ ọlọ́run. nǹkan kan tó tóbi kan tó tún lè pòun náà tóbi kò sí ta lè gbé títóbi rẹ ọlọ́run ọba. wà á zà tànà ó. wà á zà tànà rẹ ọlọ́run gbígbàngbà rẹ ọlọ́run ọba títóbi rẹ ọlọ́run ọba gbígbàngbà rẹ ọlọ́run ọba ìwọ ọba tó yẹ pé ó yẹ ká máa yìn ó yẹ ká máa gbé tóbi gbogbo gbà pọ̀ ah! bá tiẹ̀ rí fún èèyàn rí tó ń ṣe dókítọ̀ tí wọ́n láì fún adìẹ lójú rẹ̀ rí ni kò bọ́lọ̀ ti to gbogbo ẹ̀ papọ̀ pàdá wa kéékèèké tí wọ́n bá ta bá àwọn òbí wa kún adìẹ àmọ́ á gbogbo bọ́lọ̀ ṣe tó yìí fún sórí bó ṣe rí gbogbo ẹ̀hún tí fún wa bẹ́ẹ̀ ó ṣe rí inú tiẹ̀ náà nù wọ́n tó wá ti rí fún adìẹ rí àbí ní ọdún iléyà tí wọ́n gbé ìfún ẹran fún ọgbẹ́kọ̀ ọlọ́pọ̀ sórí bá ti gbé jáde nù rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nù tiẹ̀ náà ó kálukú ló wá nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan tó ṣe èyí wọn á tó kọjá ọlọ́run ọba mà báwọn àtàyẹ ti ń function nínú rẹ̀ àbí ti brain lọ́bẹ̀ sọ ni wọn àti ìfún ọ lórí ẹran wọ́n ní kẹ́lẹ̀ lọ fọ́ ọpọlọ rẹ̀ jẹ́ subhanallah wo ń sẹ́tọ́ lọ ń tò sílẹ̀ à ah, títóbi rí ọlọ́run. tàbí ìrọ̀sì wá òun jálá sí màá mi kò kò wà á sàtàná òun. ìyẹn lábìrí mú wá nínú ọ̀rọ̀ tábà Ibn Kathir táwọn náà sọ fún wa wípé ní ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Ànábì Isa alayhi salam lọ̀rọ̀ náà ti wá wọ́n ní anáwù nínú ọ̀rọ̀ táwọn Isa alayhi salam tó náà sọ kalẹ̀ ó ní túbẹ́ táàbá ti máa kà túbá wà ní túbẹ́ congratulations ẹ mọ̀ kú oríire ọmọ kú ayọ̀sìnkín oríire kọ́ máa jẹ́ tiẹ̀ ẹni wo lè máa ń kánà kílùú tàdàkúrọ̀n gbogbo ẹni tó ayé pípọ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ á máa rí ìrántí ọlọ́run ọba ń bẹ̀ ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu rẹ̀ ẹ̀rí pa ilé ìkó tó sọ̀rọ̀ ọmọ ọ̀pọ̀lọ́run wà ẹlòmíràn sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀wọ̀n pé sílẹ̀ yọmọ ọ̀pọ̀lọ́run wà pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ yìí ẹlòmíràn sọ̀rọ̀ àfọwọ́gbáyà lórí ìbàjẹ́ lórí ìjọra ẹni lójú lórí ìmọ̀tì ẹ̀mọ̀ pọ́lọ́wọ́ bá rárá ṣùgbọ́n tí bá ń sọ̀rọ̀ tẹ́ẹ̀nà gba ọ̀rọ̀ tó sọ yìí pọ́lọ́wọ́ bá wo tó lè máa júwe wa gẹ́gẹ́ bíi pé àmọ̀ pọ́lọ́wọ́ wà ọwọ́ ọjọ́ onímọ̀ sáyẹ́ǹsì ni ọ ọwọ́ ọjọ́ pé oòrùn yìí bó ṣe rí ó súnmọ́ kójú ọ̀rọ̀ lónìí ó súnmọ́ kójú ọ̀rọ̀ lónìí tó wí yẹn ó padà tó wá parí ẹ̀ pé ah, àmọ́ tó bá wọ ọlọ́run àmọ́ pẹ̀lú ta wò yí o ó súnmọ́ kójú ọ̀rọ̀ pẹ̀lú bó ṣe wí àmọ́ tó bá wọ ọlọ́run o ọ̀rọ̀ rẹ̀ yẹn ọ̀rọ̀ tó jà lẹ́nu rẹ̀ yẹn ó júwèé rẹ̀ pọ̀ mọ̀pọ̀ lọ́run wa ṣùgbọ́n bọ́ta ní àìmọ̀wọ́rì ẹ máa retí òjò ìgbà tí lómi tún ẹ máa retí òjò òjò gbọ́dọ̀ rọ̀ lẹ́nì èmi mo sọ bẹ́ẹ̀ nínú tá a kọ́ nínú mà dandan ni kójú ọ̀rọ̀ ni pẹ̀lú bóoru ṣe mú yìí tóòrùn náà sì mú yìí dandan ni òjò gbọ́dọ̀ rọ̀ ẹ bá wa sọ fún mi wípé kò dá ọlọ́run ọba mà kò sí kẹ́nẹ̀ kò dá ọ kódà kẹ́ ẹ tún fi machine tó ju machine lọ́kẹ́ bí wò ó ọba wọ ọlọ́run ó lè yí padà máa yín lọ́wọ́ ìkànnì bẹ tó dá mi lójú tó ṣe pé lọ́dún náà ìsàlàyé máa máa sọ ọdún tá à ń sọ yìí ọjọ́ bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ náà mo ń tíìkì ní sukùl gẹ́ngbà tí ń sọ yìí bó tó ń sọ wá fẹ́ bẹ̀rẹ̀ wẹ́líwẹ́lí wẹ́líwẹ́lí báyìí lọ́wọ́ àárọ̀ báyìí wọ́n á wọ tẹ́sí kan láti junction high school lọ́hùn yẹn níjọ́ náà lọ́hùn ní express lọ́hùn. mo ń lọ sí Florida àbí kẹ́nà ń kókò àdúgbò yìí ibẹ̀ ní skul tí mo ń sọ yìí ni màá ti sọ tí màá fi wọlé nígbà náà albiri nígbà tí ń sọ yìí. pàtó tẹ́gbí pẹ̀lú àwọn obìnrin kan táwọn náà wà ní mọ́tò pé ó ah, oh, oh, òjò tún bẹ̀rẹ̀ báyìí ní sípò tún jáde dẹ́fà tó wà mọ́tò ní ah, ní coach ó mọ́tò tẹ́gbí ní sáìdì ọ̀nà bẹ́ẹ̀ ni sọ ní sì máa gbọ́rọ̀ inú mọ́rọ́ ẹ má wọrí àwọn ti sọ́nu nẹ́ẹ̀sì láàárọ̀ yìí kò sójú lẹ́nìí bọ̀ wọ́n kà sọ pé ó kà máa ṣe tuntun díẹ̀ lẹ́yìn láàárọ̀ tí ó fi di gbàdẹ́bì díẹ̀ nísìnyí ẹ̀rì òrùn ló máa mú kò sójú lẹ́nìí rárá ẹ lọ gbà bẹ́ẹ̀ àwọn onímọ̀ ojú ọjọ́ ti sọ lẹ́nìí ní òṣèré o wọ́n ti sọ nùrò ìmáyì ẹnìkan náà ni wọ́n sọ lóòótọ́ wọ́n ah kó la fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn eléyìí báyìí tí wọ́n lè gbọ́n tá a fẹ́ ọlọ́run dákun fíra rẹ mọ̀ wọ́n kó jẹ́ ká mọ̀ ìpé táwọn sọ yẹn rọ̀ nǹkan mo ń sọ lẹ́mi bẹ́ẹ̀ jọ náà tí ìdí bọ́ọ̀lù ẹnu tẹ̀sí ní glola tá à ń sọ yìí tójó yìí bẹ̀rẹ̀ wọ̀lọ́ ìlà àbí njọ́ tá à ń sọ yìí láti bí aago mẹ́jọ àárọ̀ aago méjì ọ̀sán lójú yẹn tó wáwọ́ ní ojú yẹn tó pọ̀ tó kódà bí ṣe gbàgbé tó zóòrì wa ta kí pẹ̀lú àwọn ọmọ wa ní jámù lọ́dún náà lọ́hùn akíjáwọn òdòrò àtàtì papọ̀ ní mú jẹ́ wọn ti pọ̀ tó níjọ́ náà mo ní ah, alhamdulillah inú mi wá dán ọlọ́run wọn sí wọn eléyìí ó jẹ́ kọ́ fún wọn wọ́n lè mà yí pé ó hàn bá ń sọ̀rọ̀ máa rántí ọlọ́run máa fi tọ́lọ́run sí máa ń sọ̀rọ̀ ẹ máa rí inú ẹlòmíì náà ṣe máa sọ̀rọ̀ tó lè dá lérú tí rántí pé ọlọ́run máa ń bẹ́ẹ̀ mi ò ṣe máa sọ̀rọ̀ ní sọ pé ta ló tó bẹ́ẹ̀ ta ló tó kù tọ́lọ́wọ́n wá wo báyìí pé àìwọ ẹni tó sì kú ọ padà yọjú o bá lè kíra ńlọ lára bóyá o lè o lè o láì ntẹ́lómi ti nínú wà láì sọ nínú ọ̀rọ̀ anábìyí sá ń sọ yí pé o fẹ́ni tó bá jẹ́ ọ̀rọ̀ rẹ̀ sí máa ń sọ ìrántí ọlọ́run wa ń bẹ̀ bákan náà wà súnmùtù ú tàfàkúrẹ̀ tó bá sì dákẹ́ jẹ́ tí ó sọ̀rọ̀ kìí ṣe pé ó ń sùn lọ o tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ kò sùn lọ o ó ń ronú nípa àwọn sí ọlọ́run ọba ni oríire fúru ẹni bẹ́ẹ̀ torí pé tí wọ́n máa ń la ìyẹn lè tí tó tó fi sọ súrà náà a rí súrà tó Luqman ó ní ẹ wípé túùlà lè wáhádà kéèyàn wà lóhun nìkan kó sì dákẹ́ kó pẹ́ jẹ́ kéèyàn wà lóhun nìkan alẹ́ amẹ́lì lè fi kírọ̀ ó máa ń súnmọ́ púpọ̀ sọ yìí èyí tó gbọ́dọ̀ lò ọ̀bẹ lójú méjì o eléyìí sọ yẹn ọ̀bẹ̀ olókìnrin ọ̀bẹ ni kéèyàn máa dá wà lóhùn nìkan lọ́pọ̀lọpọ̀ ọgbà ó léwu náà o torí pé ṣètọ́ọ̀nì tẹ yẹn òun máa ń wà níwọ̀ nìkan tó bá ti wà níwọ̀ nìkan tó o bá sọ̀rọ̀ àwọn èrò burúkú ni ọmọ gbà ọ́ yóò fẹ́ kọ́ dá wà níwọ̀ nìkan kó máa ọ ọ ká má pé yẹ kò sẹ́ni ọ ó pé ọ púpọ̀ torí pé ó lè máa ronú nípa àwọn nǹkan tó sàǹfààní fáyé rẹ̀ àtàrí kìámà ó lè máa ronú nípa ọlọ́run ọba láti pé olójú méjì ni o bẹ́ẹ̀ bá ti lò ó náà ni ó sì léwu púpọ̀ ìyẹn gbọ́dọ̀ sọ ọ gbọ́dọ̀ sọ ara rẹ ọ gbọ́dọ̀ máa rúbọ ibolobi lọ́ǹgì sí ṣé tọba dáwà níwọ nìkan tí ọ̀ máa sa burú tọba ti di tọba ti ń dáwà níwọ nìkan burú ní ọ̀rọ̀ fún ọ láti ma wà láàrin àwọn èèyàn tó gbọ́ bàtà bá ti wà láàrin àwọn èèyàn wọn náà ojú ó tì ọ́ tójú ọba ti tì ọ́ àti wọn náà wà láàrin àwọn èèyàn gbà náà láti lọ́pẹ́ lè òbẹ̀rẹ̀ méjì ni o afẹ́ àlùkùn làkìmí tó wá ní wà tó lò lè yìí máa ronú nípa ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tẹ̀lé ìlọ̀n ìtọ́ka ni alátọ̀rí kì bá bẹ̀lì jẹ́nà ìyẹn ni wípé yìí máa ronú nípa ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tá a wí atọ́nà lọ́jẹ́ lọ sójú ọ̀nà àlìjẹ́nà fún yàn. lọ́nà ọba àdìkọ́ láti kọ́ ọ̀rọ̀ tọ́nà ọba àdìkọ́ lásọ yẹn yí pé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yẹn yatafakkaruna fi khalqis samawati wal ard. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار أبوا وهب بن منبي nínú àwọn taurat tó yé wọn dáadáa ni wọ́n wà náà tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ israeliyat náà ni wọ́n wà lọ́rọ̀ ọ̀rọ̀ àwọn abàní Israel ìwé àwọn ìwé ó yé wọn dáadáa ṣùgbọ́n àwọn náà jẹ́ kan nínú àwọn àfẹ́sìn nínú ọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n sọ táàsì máa rí wípé gbogbo ọ̀tọ̀ bá jẹ́ onímọ̀ philosophy tí wọ́n náà máa fi ìròrí gbọ́rọ̀ kalẹ̀ ó rí pé àwọn ìròrí bá tó láti sọ fún wa yìí pé àlìfíkìrọ̀tù kọ́ídà táwọn àbámọ́ wa àlìfíkìrọ̀tù sẹ̀líìmá látò àárídú àlìfíkìrọ̀tù sẹ̀líìmá látò àárídú mọ́dá àlàákìlù sẹ̀líìmù látò àárídú fíkìrọ̀tà sẹ̀líìmá àlàákìlù sẹ̀líìm láyò àárídú lè fíkìrọ̀tà sẹ̀líìmá ọpọlọ táàrẹ ò ṣe ọpọlọ tó gbádùn kò ní máa tako ìròrí tó dáa. ẹ̀rí ọpọlọ tí nǹkan kò tí wọ́n bá sọ ọ̀rọ̀ kan pé ìrònú ẹnìkan lélẹ́yìí ìrònú tó bá ti dà yẹn á rí wípé kíni á rí pé ọpọlọ rẹ̀ yóò ní ṣe kò ní takò ẹ dákun ìrònú wo ni tí kò sí tí ọpọlọ tó bá gbádùn wà pé wí báyìí àdìsá náà bí sọ báyìí. nínú ọ̀rọ̀ táwọn ọmọ èèyàn ní pọ̀ ní ìmáa ronú nípa ọlọ́run ọba ọmọ èèyàn ní pọ̀ ní ìmáa ronú nípa àwọn nǹkan tọ́lọ́run ọba àlejò ọládá kó wá pẹ́ níbi ìrònú yìí kó pọ̀ ní ìrònú yìí dáadáa fàyímà àyàfi káwọn nǹkan kan ó yé látara bẹ́ẹ̀ yùgbà ọlọ́run ọba òun náà ló wọ́n ní bákan náà wà láàbáyé máa ìmúrú kọ́tù ìlà àrìmà nǹkan wà ní yéèyàn àbí kó yẹ pé nìyẹn ti mọ nǹkan yẹn torí pé lẹ́gbàá tí ẹ bá mọ náà nìkan ni fáàmù yẹn wà. bákan wà láà àrìmà èèyàn wá ní mọ nǹkan pẹ̀lú ìrònú tó jinlẹ̀ ìlà àmìlà àbí kó ṣiṣẹ́ tó wá rí i pé àṣẹ àlẹ́ ilmu mọ̀kẹ́tàdọ́wù àlẹ́ àmẹ́lì ìmọ̀tẹ́ rí wọn bẹ́yàn bá ti mọ̀ nǹkan kò sáfà níbi ìmọ̀ká o téèyàn bá ti lò kéèyàn ó fi ìmọ̀ ṣiṣẹ́ òun làǹfààní mà. àwọn ìtàn kan bẹ lọ́jọ́ àkọọ́lẹ̀ kẹta kàrí níjọ́hun ó lè jẹ́ ìròrí àwọn kan ṣùgbọ́n ìròrí náà wúlò púpọ̀ níbi téèyàn bá ti gbé àìlòmọ̀jú lẹ̀ ewu tó wà ń bẹ̀ fún ni ọmọ nǹkan yẹn ọ̀wá ṣiṣẹ́ tọ̀ tọ́ba ti mọ nǹkan tọ́ba ti ṣiṣẹ́ tọ́ ń tọ́ ọmọ yẹn mọ̀ pé wúlá ni o àbọ̀ sẹ́sẹ̀ ń fi tẹ̀sí wíìfù sí kí ló ń pè tẹ̀sí wíìfù pé màá padà sí ó léwu wọn lọ́kùnrin kan ó lè wọnú ilé rẹ̀ ńjọ́ kan ó lè ń rò kó ti sùn lọ ni kò wá sùn ó lè sì mú nǹkan ìjà kan tó lè ṣe kíni tó lè fi ṣe léṣe lọ àwọn ó lè bí àwọn tí wọ́n máa yọ wọlé ṣe nǹkan ni sẹ́yìn pé oríṣiríṣi làwọn olè àwọn olè kan bẹ yọ sọ ọ́n tún jí ọ̀gan pé yẹs adé o àwa ni o <laughs> àwa baálẹ̀ ni o ọlọ́run kọ́ là lọ́wọ́ ọrú wọn àwa baálẹ̀ <laughs> baálẹ̀ àdúgbò yìí <laughs> àwa ládé o kó gbogbo property rẹ wá òun làwa gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́rọ̀wọ́ pananin kayyana yi ìbánin bẹ̀lọ́wọ́ yìí jágàmù kọ́mọ̀ ẹ̀pẹ́ yẹn kọ́ rí yóò kọ́kọ́ ma tọ́ ara ọ̀yọ́ tó tọ́ ara àwọn kan àwọn kan ń bẹ kámú méjì kọ́kọ́ ara eléyìí tá à ń sọ irú àwọn eléyìí tá à ń sọ yìí òun làwọn tó yẹ pé bó nílé bá ṣe tó yíra padà lásán kan yóò hàn jáde òun náà máa kó òun ò ní kẹ̀kẹ́ kó kásáré àwọn ilé wọn làwọn yọ àjí wíńdò yọ nkankan àwọn nìyẹn àwọn ilé ìwọ̀n nìyẹn já ń jí owó mú à ń gbé fóònù nǹkankan àwọn ilé ìwọ̀n nìyẹn ọwọ́ bá ti tẹ̀ wọ́n bá ti àwọn ilé ìwọ̀n tiwọn torí kò náà ní nǹkankan irú rẹ̀ wá lélẹ̀ yìí bó wá wọlé ẹni yìí ní kò tí sùn nígbà tó wọlé ọ ní òun fẹ́ wo ń ọbọ̀ sí di aṣọ ó di aṣọ ó páàkì ẹ̀jọ́ ó tún wọnú kọ́fọ́dù rẹ̀ gbogbo àwọn owó tó rí kó ní ó kó sápò ó tún lọ ibi àwọn tó jẹmọ́ electronics kọ̀ọ̀kan tó rí kó kéré tó ń le ó páàkì ẹ̀jọ́ bí títí ń di àwọn nǹkan wọ̀nyí oorun bá gbọ́gà lọ bó lè ṣe páàkì ògbẹ̀rù tó lè fi lọ nìyẹn yóò jí láàárọ̀ àbí yóò ju àràjíngbà tó lè lọ tán ní máa ń wọlé pé ah, ó lè kẹ́wọ̀ wọlé lẹ́ẹ̀kan sùhánìlá ó lè dà ó lè ti páàkì gbẹ̀rù lọ àwọn àbáyé ni kò sí tó bí ọ̀rọ̀ yẹn tó bá lọ jẹ́ sí pé tàyàn bá lẹ́sẹ̀ lẹ̀ wọ́n ti sọ o ajẹ́ sí pé ewu àìmọ́ lo ìmọ̀ téèyàn bá ti ṣe mọ́ séèyàn nìyẹn nítorí tí màá yí pé bọ́lọ̀ ti ní ká ṣe leléyìí bó bá ti kọ̀ tó bá ti ṣe wọ́n ló jìyà rẹ̀ ta ló sọ̀tù àwọn tàná jìgà ìgbé lọ òun ní nítorí bá ti mọ̀ nínú mọ̀ èèyàn máa ń lò ni ó ṣe báyìí ṣe ọlọ́run ni ọmọ ṣe báyìí ojú ẹsẹ̀ ń náà ni ọmọ ẹgbẹ́ ìjúlẹ̀ àmọ́kọ́ pé à ń sayé lọ́wọ́ ọmọdé ni wá náà àǹkó lé tó bá yẹn á padà change á padà máa ṣe báyìí àní padà ṣe báyìí má ọ bá padà tẹ́ra ọ padà máa yí pé ọ padà máa yí pé tó o bá rọra ó máa jí ọ lọ náà ni. torí eléyìí wá àwọn náà jẹ́ ká pàtàkì wípé bẹ́ẹ̀ bá lè ronú dáadáa yóò gbàgbọ́ yé nípa bẹ́ẹ̀ bá ti wá gbàgbọ́ yé nípa ọlọ́run ìmọ̀ yẹn ó dojú ẹ̀yàn da ọlọ́run ọba mà dáadáa lámàdájú bẹ́ẹ̀ bá ti wá dá ọlọ́run ọba mà lámàdájú èyàn mọ̀ yí pé ntọ́ba pa wá láṣẹ pé ẹ̀ka ṣe ẹ̀ka máa iṣẹ́ ó tẹ̀lé nígbà tí mímọ̀ bá ti wáyé iṣẹ́ ó tẹ̀kẹ́ni o iṣẹ́ ló kù tí ó tẹ̀lé torí ìdí eléyìí ó ṣe pàtàkì fún wa ká gbàgbọ́ yé nípa ọlọ́run ọba ká ronú nípa àwọn tí ọlọ́run ọba àbáwá ọmọ bùnà blaziz kọ́lọ̀ ń kọ́ bá wa yọ́nú sí wọn nínú ọ̀rọ̀ tí wọ́n náà táwọn náà sọ àwọn náà jẹ́ kámọ̀ yìí pé ìmọ̀ ronú nípa ọlọ́run ọba àbí ìmọ̀ sọ̀rọ̀ eléyìí tó mú ìrántí ọlọ́run ọba lọ́wọ́ ó dáa púpọ̀ ó sì ṣe wá láǹfààní kódà wọ́n sọ náà pé wàlẹ̀ fi kírọ́tù fi ní amíláì abdul ibada ìmọ̀ ronú nípa àwọn ìdẹ̀rọ̀ ọlọ́run kíyàn máa ronú pa àwọn àdẹ̀rẹ̀ ọlọ́run pa ah, ọlọ́run mo dúpẹ́ o apá mi ló ṣe gbé yìí ẹsẹ̀ mi ló ṣe gbé yìí ah ọlọ́run mo dúpẹ́ o nínú àwọn ìdẹ̀ra tọ́nà ṣe fún wa táwa ń ronú nípa ẹ̀ àwọn ẹni tí pọ́lọ́n ló ṣe nínú àwọn ìjọsìn tó tóbi gidi lọ́dọ̀ ọlọ́run ọba. nítorí àsìkò wa àfàwà Umar bùnú Khattab sorry àfàwà Umar bùnú Khattab ọmọ wọn ti sẹ àfàwà Abdullah bùnú Umar àwọn ní àwọn kankankan tí wọ́n máa ń ṣe láti lè fi pera wọn sákìyèsí lórí wípé bí yìnrìnyìnrìn ayé bá fẹ́ máa mú wọn lójú àbí tẹ̀mí bá ti fẹ́ máa gbé ìṣe rẹ̀ wá tó fẹ́ máa kóró ìròyìn sí wọn lẹ́mìí wọ́n wá jókòó lẹ̀ wọ́n nípa ọlọ́run bákan náà wọ́n tó mọ wá ṣèṣe sí wọ́n ní wọ́n máa wọ́n máa ń ṣe nà sí àfẹ́mi wọn pẹ̀lú kí wọ́n gba ilé ahoro kan lọ ilé tó ti da ahoro wọ́n wà lọ́bẹ̀ àbá ibùdó kẹsì ni wọ́n mọ ọ̀rọ̀ yẹn wá wọ́n ní ibn umar anáwó kánà ìdá àrọ́dà àyàtà àdà kọlbà tó bá bẹ́ẹ̀ ṣe nà àfẹ́ ọkàn ẹ̀ yáàfi alqarba yóò lọ sí ilé ahoro fàyàkì fàlàbà bì à yóò wá dúró lẹ́nu ọ̀nà bẹ̀. fàyúnáàdì bí sọ́ọ̀tì hazin yóò wá pariwo pẹ̀lú ohun ìbànújẹ́ yóò pariwo sókè dáadáa pẹ̀lú ohun tó jẹ́ ohun ìbànújẹ́ fàyàkùl yóò mọ̀ wá sọ pé àyìnà áálò àwọn tó wà ń lé yìí dáa ó àwọn tó ṣe kí àwọn tó wà nílé ìdá dà mú wa yóò wá sọ mọ́ ẹ̀mí rẹ̀ báwọn pé àwọn tó wà nílé ìdá àwọn ará nu lé ìdá wọ́n lẹ́sẹ̀ kan náà tó bá ti sọ̀rọ̀ yẹn délé ahoro wá ahoro sọ pé ẹ̀yin ará nu lé ilé tó rìsọ́ọ̀tì náà ni pé gbogbo wọn ti kú àbáni súnmọ̀ yẹ́rìgì ìlànà sí fayakol yóò wá padà sí ìdọ̀ ara rẹ̀ pé sọ gbọ́ bá wọn sọ ẹnìkan sọ dáhùn ẹnìkan kò lè dán lóhùn yóò wá káyà Kùránì rẹ̀ pé kullu nafsin kullu shay'in halik. kullu shay'in halikun illa wajha. sọ́ọ̀tù kí ni sọ́ọ̀tù kọ́sọ́ọ̀tù gbogbo nǹkan ni ó parẹ́ àyàfi wọn náà bá nìkan ní ó sẹ́kù ẹ̀rí ìyẹn làbá aláàmì àbíbàrí tó fi sọ pé kíni kò tí bá lọ́wọ́ tó wà lálẹ́kọ́ kí fàákà fàlàmì ìjàmọ̀ ìwà abúnámi dùnwàl fàlàmì ìjàmọ̀ ìwà abúnámi dùnwàl àìnànà múrùdù wà ká ní wà mẹ́rin mọ́lákàlá àrùdọ̀ wà wà láwà àzàlì ملاك الأرض وولى وأزل أين عاد أين فرعون ومن رفع الإرام من يسمى يخل رفع الإرام من يسمى يخل أين من زادوا وشادوا وبنوا أين من زادوا وشادوا وبنوا هلاك لكل فلم تغن القلل هلاك لكل فلم تغن القلل sàyọ̀ ìdúnlá òkú ńlá mi ní òmọ́ kọ́yà ẹ̀gìzì bá ìlà máa kọ́dífà al kọ́sà ẹ̀gìzì bá ìlà máa kọ́dífà al sọ́wọ́ wá rí bẹ́ẹ̀ àìbùnáyà ìsmáwà sọ́yà jámàt àìbùnáyà ìsmáwà sọ́yà jámàt hikama kó sọ́tí bí i ha kàìrò límìlal hikama kó sọ́tí bí ha kàìrò límìlal. Ìbẹ̀rẹ̀ lọ́dún àrẹ فلمي جمع وأب آمد وال فلمي جمع وأب أين نمرود وزنان ومن ملك الأرض وولى وعزل ملك الأرض وولى وعزل أين عاد أين فرعون ومن رفع الإهرام من وفعلهم ما يسمع به أينما زادوا وزادوا وأبلوا هلاك الكل فلم تكن الكلل هلاك الكل ولم تكن الكلل سيعيد الله كل عام منهم وسيجزي فاعل ما قد فعل وسيجزي فاعل ما قد فعل أيبنا يسمع وعطايا جمعت حكاما غصت فيها غير الملل حكاما غصت فيها غير الملل كتب الموت على الخلق فكان Àbá ní ikú ọdájú, ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá ó ti ṣe kú lọ́nà àyàn lórí gbogbo ẹ̀dá pátá ọ̀ká mélòó mélòó nú àwọn èèyàn ká tó ṣe wípé mélòó mélòó nú àwọn tó ṣe pé ikú ti fá àwùjọ ó ti fọn ká àìmọye nínú àwọn alágbára ayé tó yẹ pé ikú ti ká gbogbo wọn lẹ̀ tí ọba yíyọ nàmúrúdù tó wà tànẹ́bì kàní àánú òun náà dà òun náà lò jọba láyé. wà á málàkàlà àrùdọ̀ wà àzàl. málàkàlà àrùdọ̀ wà wà àzàl. Wa azal jẹ́ ayin yọ́ máa jáde kalẹ̀ máa tọ́wà bẹ́ẹ̀. Wa azal. Ayùwa. Bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ àwọn kan lò jọba láyé wọ́n lágbára lórílẹ̀ ńgbà náà àwọn lè fìyàn jóyè láwọn tàbí bàbá àsàlẹ̀ tó ni wọ́n wọ́n sì lè yọ̀yàn kó mẹ́fẹ́ yọ̀yàn eléyìí kó mẹ́fẹ́ kò sí tọ́da àwọn kan náà síbẹ̀ lórílẹ̀ ìdáwà yìí náà tẹ́bà láà yọ gómìnà kan kó ń bẹ̀ kò sì sí lórí ìjọba wọ́n yọ wọn wíwo gómìnà ń kọ́ ya máa palẹ̀ mọ́ ìrú <laughs> lórílẹ̀ ìdáwà yìí àwọn òun kò sínú ẹ̀ lè gbókò ẹ̀ àmọ́ bàbá sálẹ̀ ni ṣùgbọ́n gba tó ṣe bẹ́ẹ̀ náà lórílẹ̀‐èdè tí wà á tá a wà àwọn òun dà alàkàlù kùlù ṣùgbọ́n ti lọ. gbogbo wọn ti lọ. àwọn ìjọ anabi ududa. àwọn ìjọ anabi udu tá a sọ yẹn nínú àwọn tó ń lò jọba nínú àwọn nǹkan tí mo kà nípa wọn nínú tíra al-Bidaya wa Nihaya kọ́ ni jàmbá wa Ibn Kathir wọ́n ti pé wá pé a rí nínú àwọn yẹn tí wọ́n lò bí five hundred years no sorry four hundred and fifty years wọ́n fi ṣèjọba dákun èèyàn lò four hundred and fifty years láti fi ṣèjọba àwọn tó wá lẹ́yìn ànábì Nuhu nìyẹn o ṣẹ̀gbọ́n ànábì Nuhu gẹ́gẹ́ òun lo nine hundred and fifty ó fi jíṣẹ́ ṣùgbọ́n màá tóun náà tó wà àwọn tó wá lẹ́yìn àwọn náà tó lo kíni four hundred and fifty ó fi ọba lórí àwọn èèyàn yẹn wá ní ọdún mélòó ni wọ́n fẹ́ lò tó tún sakọ lórí àwọn èèyàn ọdún mélòó ló fi jọba lé wọn lórí gan ọdún mélòó ló fi jọ̀gá lé wọn lórí ọdún mélòó ló fi jẹ pẹ́sidẹ̀ntì lé wọn lórí ọ̀ọ́bì tọ́ba lo eight years ọkàrí máa lọ nílùú democracy tọ́ba crazy crazy crazy tán tọ́ba ti lo eight years crazy ẹ lọ tọ́ba tó ń dupò mélòó kù tọ́ba ti ṣe president ti kárí ó tó ní dèdè rìn kó o pé ti ṣe president kó o tó fẹ́ ṣe governor state rẹ tọ́ba gbọ́dọ̀ ju ẹ̀ ló kù lẹ́yìn ìgbà tó ti jẹ́ president lánàá kó tó wá kó tó wá fẹ́ ṣe governor ní state rẹ ó ti jẹ́ nínú nìkan kọlọkọlọ rẹ̀ nù ń gbà ìdàn tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ aláwọn táwí lórí páwọn kọ̀ǹtró ayé ń gbà náà ìyàtọ̀ ibi pẹ́lẹ́tẹ́ ebi kọ́ńtì jẹ́ nìkan ni wọ́n lè kọ̀ǹtró lásìkò táwa yìí àwọn táà ń sọ yìí wọ́n máa kọ̀ǹtró gbogbo tí ń jẹ́ bí áfíríkà gbogbo tí ń jẹ́ áfíríkà lápapọ̀ náàbì sọ wípé ní àwọn tá a sọ yìí ń bẹ́nu wọn wà wá ńlá wá àzálì àwọn lè yọyàn wọ́n lè pẹ́rú pírẹ́sẹ́ǹtì nìké ẹyọkù ńbẹ ẹni báyìí nìkan máa president ńbẹ ọyá ẹ lọ sí Egypt president wà bẹ kókó ńbẹ ẹni tí mo fẹ́ kọ́ wà ńbẹ lélẹ́yìí àtẹ́sí múlẹ̀ náà nìyẹn láwọn tá à ń sọ yìí ṣùgbọ́n àwọn àtà sọ ìyá náà hàn. àwọn tí wọ́n já ṣáájú lánàá tí wọ́n ń jó lórí gbogbo àwọn èèyàn tí wọ́n nílé tó ga tí wọ́n kọ́lé tó ga tó ga ń kọ́. aláàkàlẹ̀ kò ń lọ bá alámútògé nílẹ̀ kò lálù gbogbo wọn ti parẹ́ o ilé ńlá tí wọ́n kọ́ lánàá asọ̀rọ̀kì tí wọ́n ní gbogbo àwọn dìfẹ́ǹsì tí wọ́n ní gbogbo ẹ̀ náà ti parẹ́ o ti lọ ẹ̀rí irú ilé ahoro báyìí òun làbá wa Ibn Umar wà lọ tẹ́mi bá ti fẹ́ máa tó bá máa ṣe nǹkan tí ọ̀dà wọ́n wà pé wò àwọn kan gbé bí lánàá o àbá ibi wà nígbà tó lọ pé kẹ́ni o ṣàyẹ̀wò yìí dùn. wọ́n ní ẹ̀ lọ mà yí pé gbogbo àwọn tí wọ́n lọ yìí náà lọ́wọ́ padà tún gbé wọn dìde o. gbogbo tó ń kálukú wá ṣe pátá ní ọgbẹ̀sán tó ṣe. bó bá jẹ́ dáadáa ló ṣe dáadáa ipò tó ní ẹ̀hẹ́n wàtà yẹ wàtà yẹ wọ́n bá ti já burú náà ló tiẹ̀ ṣe ni wọ́n náà gbẹ̀sán o isma wà sọ́yà. àbá wa ń ṣe wá àti bébí náà ṣe ń gbogbo wa sọ̀rọ̀ fún gbogbo wa tí wọ́n náà ń gbọ́ wa ya tẹ́tí ọgbọ́n náà sí à. wọ́n náà gbà sọ lé eléyìí tó àtòyé dínú tó sì jẹ́ sí pé ẹ̀sìn wa ló sọ fún wa bí wọn náà bá ti rún tẹ́mi tẹ́ náà bá ti fẹ́ máa ṣe nǹkan kan máa rántí àwọn eléyìí máa rántí pélé ahoro kan tó ti kọjá àwọn kan ti gbé bẹ̀ lánàá àwọn náà ti ń tún léhùn ṣe lánàá nígbà táwọn náà ń kọ lọ́wọ́ bí wọn náà ṣe wò fún yẹ́sì ilé mi yẹn mo fẹ́ ṣe at least mo fẹ́ ṣe kó jẹ́ téèsì tèmi tí mo fẹ́ àwẹ̀rẹ̀ dá pé téèsì tèmi tí mo fẹ́ ẹlòmíì wo àwọn design tí wọ́n ṣe sí ọgbẹ́ ẹ̀ ìrẹ́lẹ́ lọ́dà tẹ́lómi gan gbàtà wà ní nígbà mo wà nílé ńlọrin wọ́n kọ́ ilé kan ládùúgbò òbí kan sáìdì ọ̀nà ìdí ìgbàlá àmọ́ pé àdúgbò táwọn yìí ń lọ lọ́ni. ètí wọ́n fi kọ́ ilé yìí èmi ò tiẹ̀ padà àmọ́ bí wọ́n ti padà kọ́lé ìwọ̀n tuntun mọ́. tí wọ́n bá kọ́ bákan ìgbà tẹ́tù fi kọjá mẹ́fẹ́ ó tutù wó bí wèrè àwọn ti àrùn pa ṣé kìí kó wàhálà kankan ní wàhálà kankan ṣẹlẹ̀ o ẹnì yẹn ìlú èbó lọ́wà tí bá ti bá kọ́ kan tó bá ti padà wá ìgbà eléyìí ò fáyìn tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ lé léyìí ẹ tó bá ń tún wó ó tún tún wó eléyìí ṣé kìí pé wèrè léléyìí dáńgbà náà tó tẹ̀ bá ṣe wèrè eh, ó ti lọ́ra rẹ̀ sípò míì àbẹ́wò ni à ń wé sí owó èyí tó kọ́ kalẹ̀ bí o bá wúlò fún wọ sílẹ̀ ẹlòmíì ó ṣe kíni ẹlòmíì ó máa gbé bẹ́ẹ̀ bó sì jẹ́ family house ní sí àwọn fámìlì yìí tó wà jẹ́ ká máa gbébẹ̀ mọ́ wọ́n sì sówó lọ́bọ̀ èyí tó fi ń tún káwọn sẹ́kọ̀ọ́ sínú fámìlì rẹ̀ tí yà ń jẹ ni èyí tó ń wéṣì dànù gbé fóun náà kóun odò olówó ńgbà náà gbogbo àti sọ náà yìí pé nǹkan ọ̀wọ́n ńgbà náà owó tí yẹn bá fi kọ́lé tí yẹn bá gbé fẹ́ nìkan tó dájú ẹ̀kọ́ bísíǹsì yóò ríṣẹ́ gidi dè owó a ti sọ kì í ṣe tá a sọ yìí a bá débẹ̀ ńgbà náà kì í ṣe pé ilé kọjú sí mi kọjú sí làwọn ilé a sọ yìí àtìdáyà àwọn ilé fúláàtì tẹ́tù ẹ̀rù tẹ́wà wọ̀ mí báyìí ṣé àjálẹ̀ làwọn eléyìí ni àìbòrò tó kọ tòun tí bẹ́ẹ̀ tó bá débẹ̀ ni àwọn eléyìí ọ̀dà jàmá mùsùlùmí eléyìí tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé gbogbo àwọn ilé ahoro tó da ahoro yẹn àwọn èèyàn ti gbébẹ̀ lánàá nígbà tí wọ́n sì ń kọ́ lọ́wọ́ òun kálukú náà ń pété sí tòun lòun fẹ́ kọ́ síbẹ̀ torí ìdí eléyìí eléyìí wá jẹ́ nùnà sí à eléyìí tí àbá wa Ibn Umar tí wọ́n máa fi ṣe wá àti fúnra wọn wọ́n wà káyà àwọn ọmọ pé lọ́mọ o kúlù ṣe áálìkù ogun nǹkan ní ọ̀pá o ọlọ́wọ́ nìkan ní òsẹ̀ kù tọ́ba wá rí bẹ́ẹ̀ kálọ̀ mọ̀ yí pé dìyà al-iman àbíkàtọ̀ pé nuru al-iman àtàbákùrù ni kámàrún ní pọ̀lọ́ ọlọ́ọ̀bà alẹ́sọ́lá fi sọ pé alẹ́dínà yẹ́ dúkúrù ní lọ kí á máa وقعودهم وعلى جنوبهم ويتبسلون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار. أواصفنا وعيسى النبي صلى الله عليه وسلم sínú àwọn àdìsí tí wọ́n gbà wá látọ̀dọ̀ ẹ̀ ní ntòlèsí wa láǹfààní pẹ̀lú àwọn áyàwìn wọ́n jẹ́ kó yé wa nínú àwọn ẹ̀gbà wa ọ̀rọ̀ eléyìí tó wá látọ̀dọ̀ ẹ̀ látọ̀dọ̀ inú tíra àbáwa muslim àti àbáwa abúdáwà àti nìsáyí inú àdìsí àbáwa ali bunu abdullahi bunu abbas tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ó jẹ́ kó yé wa wípé ní anábì sallallahu alayhi wa sallam bá anábì bá fẹ́ sùn lálẹ́ anábì láwọn àtikáàrù tó máa ń ṣe nínú àwọn àtikáàrù tó máa ń ṣe àwọn àyà yìí bẹ́ẹ̀ nù ẹ̀. àfáwa Ali fúnù Abdullahi tá a sọ fúnù Abáàbí òun náà tó ń pọ̀ àwọn alátọ̀dọ̀ àbá Abdullahi fúnù Abáàbí ó ní àbá àbílá ìbúnú àbájú sọ wípé àmàrà ní àlè àbáàsì ó ní bàbá àwọn títí àbáàsì pa àwọn láṣẹ á ní àbí tàbí àlè rọ̀súlì láì sallallahu alaihi wasallam tó kún wọn lọ sún lé ànábì njọ kan wà á fàtò sọ̀láàtà kí n wá kíyèsí àwọn àrùn tá ànábì ti máa kí lóru àtàwọn àdúrà ti máa ṣe kọ́ọ̀lì ó ní fasọ́lá rọ̀súlù láì sallallahu alaihi wasallam bin nasi sọ̀láàtà al-isha níjọ́ tá a wí anábì kí ìṣáì fáwọn jàmáà tán ní mọ́sálásí sọ́jà ìrun ilé tá a máa kí lọ sùn. àtà ìdálámi yábùkọ́ fílímọ́sígìdì ó lè èmi wá wà mọ́sálásí níjọ́ náà títí tí kò fi sẹ́nì kankan nu mọ́sálásí mọ́ àtà alámi yábùkọ́ fílímọ́sígìdì àádó ń gọ́ èrí gọ́ ìwú dé kò sẹ́lẹ̀ mẹ́jọ òun nìkan lọ ànábì bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi fàkọ́ọ̀là màní àádá ànábì bá bẹ̀rẹ̀ pé tá ní yí bó ṣe rí hun àdùlá àdùlá ìkọ́ ni olóòwò á dáhùn pé ó ní kúrútù náà mọ́tà lóhùn pé èmi náà nì ànábì pé má é sí kí ló ń ṣe ń bí wò yìí ó ní ìparọ́ mọ̀tò wà náà pé àmárọ̀ ní àbáàtù àbítú bí kò ń lẹ́ ìlà Abbas ló ní kí wọ́n sùn lọ́dọ̀ yín lóru kọ́ọ̀lù wọ́n lànà bíbá ní falahakọ̀ alahakọ̀ nítorí sọ òdodo ni òdodo ni ànábì ó ti dánmọ̀ pé ọlọ́run ti fi mọ̀ pé rẹ̀ kọ́ wá onígbàtà wọlé ara rẹ̀ pé ìfọ̀sẹ́nà Abdallah ẹ ntí yẹ sùn ẹ bá wá tẹ́ka tí ó fi sùn ẹ bá tẹ́ tẹ́ka kó fi sùn kọ́l ó ní àbá abdullahi ní fàáta lìwìsá àdàtì mi mọ̀nsóòl alẹ́ ìbá lọ mú pílò kan wá fún mi abẹ́ nìkan níbi àdínsì yìí náà ẹ̀kọ́ wà ń bẹ̀ wọ́n tọ́lé kó bá yá rẹ ni tọ́wá kí ọ kò ká dé bá rẹ ni kọ́kàn bí tọ́ bá rí èèyàn máa ń pọ́n àbúrò ẹ̀ ní ilé èèyàn máa pa àlejò ẹni lé bí tí ìwù kó kéré sí ni lọ́jọ́ orí àlejò tó bá ti wá kí ọ èèyàn máa pa lé ní ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ wá bàbá Abdullahi ti kéré sí bàbá Abdullahi káyọ̀ bàbá ti kéré tó ìgbà táwọn nẹ́bí ṣe ìgbà táwọn nẹ́bí ti jáde láyé àwọn ọdún mélòó ni wọ́n wọ́n àjọ ọdún mẹ́ta àlàó táwọn nẹ́bí jáde láyé kẹ́lẹ́ mọ̀ fún wọn kéré gan <laughs> wọ́n ìjọ ọdún mẹ́tàlá lọ tánàbí jáde láyé tòwó ti bẹ́ẹ̀ àwọn ni ànábì wa ń sọ yí pé àwọn ni wa ń sọ yí pé ànábì tún lọ mú pílò wá fóun pé kóhùn tún fi kóhùn fi rọrí àbẹ́ nìkan ìwọ tí wọ́n kàn wọ́n pé tọ̀yìnbọn ọmọ àbúrò mi kan ni gbọ́dọ̀ sùn báyìí ó ọlọ́sùn lẹ́nu ọ̀nà tọ́lẹ̀ tí bí ọ̀bí táyé wà nù ó àà rárá ọjọ́ ànábì ọjọ́ ànábì ànábì apá àlejò lé bí tí ìwòkó kéré lọ́jọ́ orí tó nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú nìyẹn o ànábì mọ́ pálí jólé bó tilẹ̀ yẹ pé eléyìí inú àwọn àṣà alárúbọ inú àwọn táwọn alárúbọ wa fi dáa nìyẹn kódà ṣáájú ká ànábì tó dé lárúbọ wa máa pọ́n èèyàn lé wọ́n sì mọ́ sàlejò pọ̀ eléyìí ọgbẹ́ni tó bá ti lọ mọ́kà yóò gbàgbọ́ eléyìí lárúbọ wa wọ́n pọ́n èèyàn wọ́n sàpọ́nlé èèyàn wọ́n sì gbàlejò wọ́n tọrẹ inú àwọn kẹtọ́lọ̀ ni anábì sallallahu alaihi wasallam anábì lọ́wọ́ mọ́ pílò wá fún kọ́l anábì ní ọwá lẹ́yìn náà fanama rasulullahi sallallahu alaihi wasallam alẹ́ àtàṣẹ ní gọ̀tíntọ̀ ọlá anábì náà wá sùn débi pé òun bẹ́ẹ̀ máa gbọ́ yan ọrùn anábì àmọ́ ká anábì ó tó fún mọ̀sáwàlá fèrọ́sì ikọ̀ ìdàn onígbàtá anábì kọ́kọ́ lórí ibùsùn rẹ̀ anábì wà lórí ibùsùn rẹ̀ tó jòkó lẹ̀ àfikà pé bígbà téèyàn lóṣòó orí fàrọ́fà aráàta ilà sàmà anábì wa gbójú sàmà fàkọ́l anábì ní subhana al-malikul qudus anábì sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta subhana al-malikul qudus anábì sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta lẹ́gbàá tán anábì sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta tán ثم تلا هذه الآيات من آخر سورة آل عمران anabi sọ wa ka aya ta nka yi pé alẹ́dínà yẹ kúrú náà lọ́ọ́ kìyàmá wà kò ẹ̀rú dá wà ìyàn فيتفكرون في خلق السماوات والأرض أه. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ìwáyà mi náà tún gbé wá ṣùgbọ́n tó bàbá abdullahi ibùnú abáàsì náà ni ó ní kọ́lọ̀jà dáta lẹ́yìnlá anábì jáde lórúkọ kan báàdà mámàdọ́ lẹ́yìn lẹ́yìn ìgbà tí òru ti tóru ti dé tóru ti ń lọ ìyẹn ni wípé ìgbà téèyàn jí téèyàn fẹ́ ṣe náà kìámù lẹ́yìn fanadọ́ra ilà sàmà anábì wá wo sàmà wàtálà áàdì àyà anábì wá ká yìí. àwọn tiẹ̀ ní níbi tó ti bẹ̀rẹ̀ náà ni inna fi kọ́lẹ́kì samawati wal ard àtọ́ wà lókè sílẹ̀. ọkà ayà yẹn délẹ̀ qal anábì wá ní allahumma jihal fi qalbi nura wa fi sam'i nura wa fi basari nura wa yamini nura wa shimali nura wa min bayni yaday nura anábì ka ọkà àtàrù yẹn.

eléyìí jẹ́ nínú azkar eléyìí tá ànábì sallallahu wasallam tó máa ń ṣe a wà rí wípé àyà yìí àǹfààní tó pọ̀ ó wà ń bẹ níbi ti dúró òun náà ni ọ̀rọ̀ táwọn ẹni ọlọ́run wọ̀nyí tí wọ́n mọ̀ wá sọ àwọn tí wọ́n bá jẹ́ òní wọ́n pé wọ̀nyí bí wọ́n bá ti ronú nípa ọlọ́run wọ́n máa bẹ lọ́wọ́ wípé bá rọ́bà náà iná kà àwọn màmá dájú ìmọ̀ yóò dára wọn nígbà wọn bá ti ronú nípa ọlọ́wọ́n bá dáadáa wọ́n mọ̀ wá sọ lẹ́nu wọn pé ìrẹ̀ ọlọ́run iná ká máa ń tó dèkè lánàárọ̀ ẹni tó bá fi wọná àgbà ìta wọn ọyẹ pẹ̀lú ń tọ̀ ń tán nìyẹn. ẹni tó bá ti gbọ́ ìpè ẹni tí ń pèpè yẹn lọ ànẹ́bì tí ń pèpè sójú ọ̀nà rẹ̀ ọlọ́run àwa ti gbọ́ pè rẹ̀ ó ń pè wá sí di ìgbàgbọ́ ó ní ẹgbọ́ ọlọ́run ẹnigbàgbọ́ sọ́lọ́run ọba tó dáyín ọba tí ń rè yín o àwa wá gbọ́rọ̀ sí lẹ́nu àwa nígbàgbọ́ sọ́lọ́run ọba náà ìrọ̀lọ́run ọba pé o ìrọ̀lọ́run ọba forí ẹ̀ṣẹ̀ wa jìn wá àwọn àṣìṣe wa dànù fún wa.